Hi, good morning. I'm fẹ́ sọ̀rọ̀ lórí Yorùbá tó wà lábroad lẹ́nu. And then Yorùbá ló máa ń sọ̀rọ̀ tán bá dé ń fòwe sí. Wọ́n ní ọmọ ẹni ò lè ṣe dí bẹ̀bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sí di ọmọ ẹlòmíì. Simply nǹkan tó wo yẹn ń tara ti sọ as a parent èèyàn fẹ́ kọ́ ọmọ ẹ̀ ní láríláyé ẹ̀. Bó tó bá wo parent wọ́n máa rán ọmọ primary school secondary school universities and then most of them wọ́n á tún jẹ́ kọ́ wọn ní postgraduate studies ẹlòmíì ní phd nínú wọn apart from masters degree kí ló máa ń ṣẹlẹ̀ sáwọn ọmọ yìí majority of them wọ́n ship wọn lọ sí Europe particularly England and America ní North America now nígbà tí gbogbo wọn bá débẹ̀ wọ́n á máa sọ pé ah àwọn òyìnbó wà resist. òyìnbó ò kì í fún àwọn oníṣẹ́ òyìnbó ò kì í ṣe gbá òyìnbó ò kì í ṣàwò nígbà tí yorùbá sọ pé ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì so wọ́n ń lọ wọ́n kúrò ní yorùbá land nítorí pé poverty diseases underdevelopment unemployment wà mẹ́ wọ́n sá lọ sí england wọ́n sá lọ sí america so wọ́n débẹ̀ wọ́n dẹ̀ expect pé àwọn english á máa wò wọ́n báyìí kí wọ́n dẹ̀ pick up the best job torí ẹ̀ ni tó bá lọ sí london àwọn yorùbá tó wà well educated tí wọn bá ṣe security wọn máa ṣe care it's just like èèyàn lọ ń kọ̀wé tí wọn bá ṣe care wọn máa ṣiṣẹ́ lọ hospital tán wọn máa nulẹ̀ rẹ̀ àbí kán máa wa eh, kábúkábú most of them man for train these are the kind of job táwọn Yorùbá ń ṣe labroad nítorí pé wọn ò ríṣẹ́ gidi ṣe wọ́n máa sọ pé òyìnbó wà racist òyìnbó ò wà racist orí òyìnbó pé the people in England wọ́n build England yẹn for the benefit of the English first and foremost Oh, ò lè lọ sí England kó pick up the best job at the expense of the English children so nílẹ̀ Yorùbá stupidity pọ̀ láàrin àwọn parents wa àti àwa gan tán ti bí ń sìn tó bá lọ sí banks lẹ́kọ̀ọ́ for for instance Zenith Bank Fidelity Bank Oceanic Bank tó bá employ ten staffs wàá rí pé mẹ́rin á jẹ́ Yorùbá another mẹ́rin á jẹ́ Ìgbò méjì tó kù á jẹ́ bíi Gàmbàrí bó tó bá lọ sẹ́nugùn tó lọ wo these same three banks wàá rí pé out of ten staffs tán bá employ mẹ́sàn-án ló máa jẹ́ ọmọ Ìgbò lẹ́nugun tó bá lọ Sókótó tó lọ sí Zenith Bank branch ńbẹ̀ àbí o lọ sí Oceanic Bank àbí o lọ sí Fidelity Bank six out of the ten staff tó bá employ ọmọ gàǹbàrí náà máa jẹ́ so wá wo yorùbá bó ṣe ń ṣe nígbà tí ẹ ní banks companies nílẹ̀ yorùbá tó jẹ́ pé ordinary out of ten mẹ́rin yorùbá lẹ́yìn employ báwo yorùbá ṣe fẹ́ ṣàǹfààní tó bá lọ sí london tó bá dé banks wọn nine out of ten staff english náà employ funfun ni because one stupid wọn ò lè jẹ́ ká yé àwọn ọmọ wọn máa bàjẹ́ káwọn immigrant máa gbádùn that's why ní London ní generality of England Yorùbá tí wọn ò bá ṣe security wọn á fọlẹ̀ tí wọn ò bá fọlẹ̀ wọn á kògbẹ́ tí wọn ò bá kògbẹ́ wọn á ṣàṣiṣẹ́ òṣì wo the cardiologist tó wà ní USA táwọn ọmọ Igbo fẹ́ bá tiẹ̀ jẹ́ nítorí kó make comment lórí Facebook is a cardiologist trained from University of Ibadan níbo ló ti ń ṣiṣẹ́ America mo try láti research into that guy this guy has saved more than two hundred lives working in America Yorùbá parent ló train ẹ wọ́n ship ẹ̀ dànù sí America meanwhile malaria On ń pa àwọn Yorùbá lọ dànù dànù typhoid fever On ń pa àwọn Yorùbá dànù dànù ikú burúkú kan pa ordinary malaria eh, mosquito a lè kọ́ bẹ̀ nígbà tí gbogbo yín bá sá lọ sí America tẹ́ bá sá lọ sí England sorry báwo la ṣe fẹ́ revive Yorùbá land báwo la ṣe fẹ́ make yorùbá land far far better or in an equal time pẹ̀lú england or pẹ̀lú america how many japanese lè rí ní england àti america the best of the japanese brain wọ́n wà ní japan wọ́n structure ìlú yẹn the best of chinese brain wọ́n wà ní china wọ́n structure ìlú yẹn the best of the yorùbá brain tí wọ́n bá sí ní north america wọ́n wà ní europe òṣìlélẹ́yìí this is a disgrace to every Yoruba parent anybody tó bá ti more than sixty four years old you are a disappointment to the Yoruba generation owó tó wà nílẹ̀ Yorùbá ó tó Yorùbá jẹ bọ̀kílárí láti nineteen sixty six táwọn Igbo àti Gàmbàrí ti suspend regional system of government káwọn náà ṣe ń ṣe wá wọn ń kó gbogbo owó wa lọ sókè òkun ẹ eh, sí Àbújá kí làbújá ṣe ń pín Àbújá ń benefit north wàá rí yorùbá parent wọ́n á bímọ mẹta ọmọ mẹta péré wàá rí twelve wàá rí ìbò ọmọ mẹ́ta tí yorùbá bí ṣèbádẹ́ safeguard interest ọmọ mẹ́ta ẹ̀ á safeguard interest and welfare of this child wa wọn bá o ò lè o as a Yorùbá citizen o ò lè kúrò Yorùbá náà kó lọ sí Amẹ́ríkà you can never have the same privileges and right as white Americans tó bá wá sí England o ò lè ní the same right and privileges as an English but anybody tó bá wá irú wa ògiri wa tó bá wá sí Yorùbá náà ó máa ń ní equal right pẹ̀lú Yorùbá ni torí ẹ̀ ló ṣe dàbẹ́ nípa ayé Yorùbá ń bàjẹ́ a máa train àwọn ọmọ wa the best of our engineers, the best of our doctors, the best of our lawyers, the best of our brains, or the England, or the eh, America. Show me where the problem don't face it, reality don't face it. That bad address, àdírẹ́sì Yorùbá ò become history máa ròyìnbó á lóyìnbó òyìnbó ò brain juwalo, wá lọ kan smarter juwalo, wá lọ ni òyìnbó máa ń ṣe kan wọ́n pè ní self preservation làwọn stupid people man pe ni racism kóyìnbó tó ṣàǹfààní fún ẹ á ṣàǹfààní fún òyìnbó ara ẹ kí Yorùbá we must learn that style for for instance wàá máa ráwọn ọmọ Ìgbò wàá máa bẹ̀rẹ̀ bọ̀ láti east wọ́n fi sọ pé àwọn fẹ́ wá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ kò síṣẹ́ náà majority of them ma become what armed robber àwọn owó náà máa pa àwọn ọmọ Yorùbá wàá ti train ọmọ lọ ọmọ lọ sí primary secondary university postgraduate á wáṣẹ́ títí títí kò ní ríṣẹ́ ìgbà tó bá ríṣẹ́ tó bá rárá ra mọ́tò kékeré kan tó ń lọ síbi iṣẹ ẹ̀ bọbọ kan á jí ní Imo State ó lè jí ní Abia State kó ló ń bọ̀ lẹ́kọ̀ọ́ wá oṣù ó ń bọ̀ wá ṣáàmù ni pàó ó yìnbọn fún ó kú àwọn Yorùbá parent á lè máa wòran á ní kí we are all one Nigeria ayé yín ló kàn ń bàjẹ́ lọ ni òyìnbó ò nílò sentiment bẹ́ẹ̀ yẹn o ò lè jó pẹ̀lú White America lamẹ́ríkà o ò lè wá sí England kó kó ní more privileges more opportunities than an English so Yoruba gbọ́dọ̀ ronú wọn dáadáa that's why ta ṣe ń negotiate for regional system of government owó tẹ bá generate nílẹ̀ haúsá ẹ jẹ́ kó mọ nílẹ̀ haúsá káwúsá fi tún láì wọ́n ṣe owó tá bá generate nílẹ̀ yorùbá let us reinvest it money into the Yoruba economy for the benefit of the immediate Yoruba citizens and those who are not Yoruba but who lives within Yoruba space but they will not have more priorities over the Yoruba citizens it's as simple as that nǹkan tó wà obtainable everywhere nìyẹn torí ẹ̀ làwọn ọmọ wa ṣe ń ṣiṣẹ́ òṣì ní England wọ́n ṣe iṣẹ́ ìbànújẹ́ pẹ̀lú qualitative education tán because àwọn parent wa wọ́n kàn lé owó ni Tinubu ó kàn lé nǹkan tó fẹ́ benefit ni personal and selfish interest ẹ̀ ló lé but tó bá ròyìnbó for example look at the queen look at the queen of England àgbà ń bí throughout the world ó máa kó wá sí England ni for the benefit of the English people first and foremost kí ló yẹ tí aláàfin ò ṣe àwọn APC láláàfin bá káàkiri kí ló yẹ tọ́ ò ṣe the same thing fún Yorùbá PDP lọ ní bá káàkiri meanwhile tí Yorùbá táwọn méjèèjì ọba méjèèjì bá sọ̀rọ̀ pé a fẹ́ regional government lọ́la gbàgbọ́n sọ fún ẹ regional government ó máa wà obtainable wo Queen of England Spain náà lọ́ba àwọn olùgbé kò sọba ní France Yorùbá ò lè máa ṣe báyìí lọ àwọn parent wa ti fail wa àwa ò fail àwọn ọmọ wa we must not allow that to happen everybody ò lè máa sá lọ sí Amẹ́ríkà kẹ́ máa sá lọ sí England Owo to wà nílẹ̀ Yorùbá ó gbúdọ̀ benefit wa owó burúkú wa lẹ́kọ̀ọ́ owó wà nìbàdàn owó wà ńlọrin owó wà londo state Owo wa lekiti. there are tactics that can be tax people afford to you for us to generate income and then move on for, instance Lagos state budget ní two thousand and fifteen tá a yìí was about kò tó five hundred billion naira Lagos state budget but tí o mọ federal government rí ní ní tinker port six trillion lọ́dún kan o mọ iye tó ń rí lápapá lóṣù mẹ́ta one point three trillion naira owó Yorùbá ni owó Yorùbá náà fi kọ́ gbogbo kínní Yorùbá personal income tax corporate profit tax withholding tax capital gain tax education tax custom duties technology tax these are the taxes tó fi ń kọ́ gbogbo kínní kì í ṣe owó epo náà fi kọ́ mistake tí most Yorùbá youth máa ń ṣe nìyẹn wọ́n máa pariwo pé owó epo owó epo ó ń sá lọ sí England òròbí aláìbẹ́ máa bẹ́tà ní England òròbí English yọ̀dẹ̀ English ò ní fún ẹ̀ńṣẹ́ tó bẹ́tà ọmọ tiẹ̀ bó ṣe ń rí nìyẹn so gbogbo Yorùbá gbúdọ̀ wake up ó kàn lè máa allow everybody kó máa wọlé sí Yorùbá land láti east láti north kọ́ máa wọlé kọ́ máa wọlé kó má lè regulate kó máa sọ pé in the name of one Nigeria wo àwọn amúrọ̀bà tó pààyàn tó pa ọmọ tó ń ta ọjà ní Lẹ́kì yẹn àti ọlọ́pàá márùn àwọn ọmọ Ìgbò àwọn ọmọ Delta ló pọ̀ jù mẹ́ta Ìgbò náà ti wá operate ilẹ̀ Yorùbá wọ́n ṣe ń pa Yorùbá ṣeré nìyẹn ó dẹ̀ máa máa continue ní ẹ̀kan máa máa pretend dé òyìnbó ò lè ronú bẹ́ẹ̀ rárá tó bá wá sí London ọlọ́pàá máa stop and search àwọn dúdú ni because dúdú commit crime ni tó bá lọ sí amẹ́ríkà kí ló ń stop and search dúdú ni wọ́n protect kí ni wọ́n protect interest white americans lamẹ́ríkà ní england wọ́n protect english so yorùbá gbọ́dọ̀ wake up to certain realities àwọn best doctors wa gbogbo wọn lọ káàkiri wọn lọ sí amẹ́ríkà wọn lọ sí ebi báwo la ṣe fẹ́ survive so torí ẹni mo ṣe ní appeal sí yín pé there is need for every single yorùbá youth to brace up and support regional system of government ó simple nǹkan tí regional system of government ní ni pé gbogbo Yorùbá speaking state Lagos Ọ̀yọ́ Ogun, Ondo Ekiti, Ọ̀ṣun Kwara state part of Kogi part of Edo part of uh, eh, Ishekiri in Delta state all of these Yoruba speaking people will come together into a region which is called Yoruba Western Region so they will control all of the resources within these regions gbogbo taxes náà wá gbà wá gbà wọ́n lò ninety percent of these taxes for the development of this region láti fund education láti fund the science and technology láti fund infrastructures láti fund free healthcare láti fund free education láti fund housing everything but wọ́n wá fún federal government ní ten percent of this money but nǹkan tó ń ṣe é sì ni pé federal government máa ń gba ninety percent owó yorùbá àwa kó lọ sí àwa haúsá wa fi máa maintain life wọn tó bá wo britain wọ́n ní decentralized armed forces scottish regiment welsh regiment northern irish regiment eh, english regiment the same thing lamẹ́ríkà each of the state ló ń control army ẹ̀ they call it national guard hausa ò fẹ́ ká ní regional government hausa ò gbà ká regional police hausa ò gbà decentralized army because these are the weapons tawusa fi ń bayé yorùbá jẹ́ tó bá continue láti máa sá lọ sábroad títí ẹ ò lè dá inú ilé ẹni títí ẹ máa ti dá the only way títí yorùbá máa fi dá ni pé Tabari turn back to regional system of government gbogbo owó